هو الله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين à ń kí èyàn lógbó wáyé pé àjọ ọkọ̀ ojúmọ́ àjọ káàbọ̀ sórí ọ̀tún ètò yìí ètò àti àkùnrin àlefíkì òfin dín ọ̀làdùnní bẹ̀rẹ̀ lóko mi mò ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ́jì aláṣẹ àti olùdásílẹ̀ al Center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógún àṣọ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sà ìbéèrè àkọ́kọ́ tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè lè tó wa wọ́n ní ǹjẹ́ òfin ẹ̀sìn Islam ó fi àyè gba mùsùlùmí lọ́kùnrin láti ṣe nìkà fún obìnrin méjì lọ́jọ́ kan oṣù eléyìí ọjọ́ ìbéèrè aláwọ̀kọ́ ìbéèrè kejì tó wà ń bí wọ́n ní ṣé lóòótọ́ ni àsìkò ìrìn àjò máa ń sún kí ó máa ń dínkù ní òru yàtọ̀ sí ojú mama eléyìí ọjọ́ ìbéèrè kejì ẹ̀kẹta ń bẹ̀ ọwá látọ̀dọ̀ sista ní mátàlá láti òkè òṣùrù wọ́n béèrè pé tí ọkàn bá rìnyàn lásìkò tí èèyàn ń ṣe síyàmù rọmọdán lọ́wọ́ àbí kìí tiẹ̀ ṣe síyàmù rọmọdán ṣùgbọ́n ètò kan àwọn tó fi ṣẹlẹ̀ báyìí ní síyàmù rọmọdán débi wípé èébì padà wá jáde wípé ǹjẹ́ ìkẹnuró náà ṣé ó lálàáfíà àbí ó ti bàjẹ́ ìkan bẹ o tó jẹ́ pé ìbáfilé e tí ó sì kẹrin àmọ́ ogun ẹjẹ́ ń darúgbà wọn náà bismillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ìbéèrè nípa pé sá lè fẹ́ àwọn méjì papọ̀ lọ́jọ́ kan èèyàn lè fẹ́ papọ̀ lọ́jọ́ kan ṣùgbọ́n tí ọ̀kan nínú àwọn ìyàwó méjèèjì tó bá ti gbà láti ṣe sùúrù àti àfaradà pé wọ́n ti kọ́kọ́ ṣe ọjọ́ méje lọ́dọ̀ ọ̀kan nínú àwọn méjèèjì ṣáájú kó tó di pọ́pọ́ wá sọ́dọ̀ òun eléyìí tó túmọ̀ sí pé tó bá ti fara da àbòsí yẹn kò sí wàhálà ń bẹ nítorí pé nítorí pé lábòsí ó máa ń já sí nǹkan tí máa bíjà tí máa bí áwọ̀ ní ìgbà tẹ́ni tá àbòsí bá ti sọ pé mo fẹ́ kọ̀ ọ́ bá ti kọ̀ ẹnìkan kì í mọ̀ kí wọ́n ṣàbòsí sí yẹn káwá máa sọ wípé mo fẹ́ fẹ́yàwó méjì lọ́jọ́ kan kò sínú tẹ́sán islam tó fi kọ́ wa ó lè ṣe o ṣùgbọ́n kò sínú tẹ́sán islam tó fi kọ́ wa nítorí pé àwọn ojúṣe eléyìí tó jẹ́ ọ̀ràn èèyàn lórí èèyàn pé kéèyàn ṣe lórí obìnrin téèyàn bá fẹ́ ó kọjá mo níbi tí ń fi wọ́n sí tí wọ́n máa gbé kò sí tàbí ṣùgbọ́n bí ìgbà téèyàn fẹ́ kórin méjì sínú nálẹ̀ kan náà ni kò ní rọrùn kò ní rọgbọ ẹ lè ti kọ́kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ nípa pọ̀ fẹ́yàwó méjì lẹ́ẹ̀kan náà kọ́ ọ máa rò pàgbára rẹ̀ ká níta nìkan kan ò ṣe rí lágbègbè ibi tí wọ́n ń gbé ìwọ rí ṣe nígbà tí ọ̀ràn àtàbùrú tí máa ṣẹlẹ̀ látàrí irú ìgbésẹ̀ burúkú tó bá dé ìwọ nìkan náà lọ́ọ́ dà forí kásá rẹ̀ kìí ṣe pé ní ti Yorùbá level náà sọ pé ta ni ó jẹ́ ìyàwó ta ni ó jẹ́ ìyálé eléyìí àṣà lásán ni tẹ́sìn Islam tí ò ní kankan ṣe pẹ̀lú rẹ̀ tí ò tiẹ̀ bá Islam tán bì kankan bàbá àfẹ́yàwó kan kọ̀fẹ́yàwó kan gbogbo à ń jìyà alé àìwọ nìyàwó gbogbo eléyìí àṣà lásán ni ànídìí ẹ̀ hmm. ṣùgbọ́n àti sojúṣe lórí ìyàwó ìyàwó kan ó sì jọ méje lọ́dọ̀ rẹ̀ bó lè mẹ́sàn án máa wọ ọ̀ràn ìyàwó tuntun tó fi ṣèjọ méje ṣé ìní ti tí hmm. ìní ti sá hmm. kó tó di ipò dọ́dọ̀ mi àdàkùn ara wo ló ń gán fẹ́ fi dà wípé ọkọ mi yọ wà sátásámà kájọ láì jẹ́ pé wọ́n ti ò mọ́lé náà so eléyìí ó ṣòro díẹ̀ ẹni tó bá ń ronú àti ṣerú ìgbésẹ̀ yẹn wọ́n máa wulẹ̀ sí o ọkọ kan ní kò fẹ́ wọn lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ fẹ́ fẹ́ àwọn méjì wọ́n fẹ́ fẹ́ mẹ́ta mẹ́rin kì í ṣe nítorí pàgbára àwọn bá ka o hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn gangan lára tán bá dáadáa ìyàwó kan ìyàwó kan ju agbára rẹ̀ lọ so ṣùgbọ́n ìfẹ́ máa ṣe fùkẹ́ ìfẹ́ máa gbéra ẹni dáyè tọ́lọ́run tí gbéni ìdìde rẹ àkọ́kọ́ nínú ìgbésí ayé ìjíǹjí rẹ nínú ìgbésí ayé wa kó obìnrin méjì jọ lẹ́ẹ̀kan náà àbá àbá sánú rẹ̀ ṣébí o ní bàbá àtìyá tó yẹ kó o tún gbọ́ tiwọn náà eléyìí ìjẹ́bù ti ṣe jẹ́ mi. wọ́n ní ǹjẹ́ tá a máa rìnrìn àjò lóru sóòótọ́ ni kọ́lọ́ máa ń kálẹ̀kù bẹ́ẹ̀ ni anábà Muhammad wọ́n ibẹ̀ nínú tó fẹsẹ̀ máa ń lóru ló sì fà á ló fi jẹ́ tàríkà nínú ìgbésí ayé ànábì pọ̀lọpọ̀ rẹ̀ òru ni wọ́n rìn ṣé wọn pé orílẹ̀-èdè yàtọ̀ sórílẹ̀-èdè ìlú yàtọ̀ sílùú tó tó bá ní o fẹ́ rìnrìn àjò lọ́sàn-án ní nàìjíríà lónìí àfi kọ́ lẹ́yìn lẹ́dàá wọ́n sànù wa báwo wá ní tó bá fi sóòrù tó bá fi sóòrù àwọn olórí ibú lọ́tún olórí ibú lọ́sì àwọn dánadáná tí ń tún jìyàn gbé tí wọ́n gbowó lórí ọmọlúwàbí tí wọ́n tún jẹ́ wọ́n pọ̀ lórílẹ̀‐èdè wa ní ìsìn tọ́lọ́ èèyàn á máa sọ́ra rẹ̀ ni torí ẹ̀ ọlọ́run máa ń kálẹ̀ kò lóru ṣùgbọ́n àwọn arìnrìn àjò wa tí ò bá jẹ́ pọ́ kàràǹgídá ká máa rìn lójú mama fún ló dáa jù kọ́ lọ́run máa fi sọ rẹ̀ sọ wa. wọ́n ní ọkàn ń rin àwọn lọ́sàn-án Ramadan so ó padà wá já sí èébì ṣé táwọn bá ṣe bẹ́ẹ̀ táwọn bá bì sọ́sọ́ ìyá àwọn àwọn bàjẹ́ àbí ọ̀bàjẹ́ tó bá ṣe pé nkankan kan ni ló ṣẹlẹ̀ gbọ́wọ́ ẹyin tó mọ́kàn máa rìn yín tẹ̀sí tí màpẹ́tùrù rẹ bá ṣẹlẹ̀ yóò mú ọkàn rìn yín èébì náà ni ó sì tẹ̀lé bí ẹni tó mú ìyá adìẹ tó ṣe pé ó fi ń kan ọ̀nà fún rẹ̀ tó bá fi kan ọ̀nà fún ó lè mú kí ọkùnrin rìn ó sì lè mú kó o bì bí ẹni tó mọ̀ yìí pé tóun bá fi lè wọkọ̀ ọwọ́ òórùn pẹtrol tóun bá ń gbọ́ nínú mọ́tò yẹn ó lè jẹ́ kóun ó bì ọwọ́ àwọ̀ mọ́tò mọ́tò yẹn òórùn pẹtrol ó sì gbọ́ nínú rẹ̀ tó lọ́ba dípò bì tó bá pẹ́yìn lẹ ṣàfọwọ́fà téèbì bá fi wá sùyàmù yẹn bàjẹ́ ẹ̀yin ẹ̀ ṣàfọwọ́fà gbígbélé gbígbé yín so kò sí nǹkan tó ṣe sùyàmù yín lópin ìgbà tó bá ṣe pé ń tọ́ jáde nínú yín ẹ̀ jẹ́ kí nǹkan kan tún padà sínú má lẹ́yìn ìgbà tó ti jáde. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn nọ́mbà tó lè jábí nù. ìbéèrè míì bí àwọn ìpè náà ṣe ń rọra wọn láti máa wọlé ọ̀dà ìkan ń bí. ẹ ló kọ́ hello ìyá ẹ lọ́wọ́ kọ́ yín o alaikum salaam wa rahmatullahi ọkọ̀ ìgbà tí ń pè ìbéèrè mi mo lọ sí yàkan ní àná tí mo afẹ́ bèèrè tó tọ́ sí náà ní mẹ́rin Islam wọ́n á lo pé bọ́yá yẹn ti dé lọ ní ìsìn lójóbìnrin tó ara máa ní fún ìsìn níbi tí oníṣẹ́ náà máa ń gbé aṣọ́wọ̀ yẹn tó mhm. ìbéèrè àkọ́kọ́ bí ẹlẹ́kejì mo fẹ́ béèrè ni pé àbúrò níbi tó yàn fẹ́ fẹ́ yà wò ó wá jẹ́ ti mọ́dá lẹ́sùn àwọn tí ò ní àti òye bàbà tó o tó tọ́ sínú àti yàn fẹ́ yàn dà bá àwọn èèyàn san owó orí tó. alhamdulilayi ní èrè ọjọ́ bèbí kọjá rí tí wọ́n máa ń fi polówó aṣọ ẹni tí ń fetí lọ́kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run ọ̀bẹ̀rẹ̀ dà kò fi nǹkan kan yàtọ̀ sí rè Islam sì kọ́ wa ká jìnnà sí èrè gbẹ́ ká jìnnà sí èrè lò ká jìnnà sí èrè tà ká jìnnà sí èrè fi polówó ọjà wa tó bá ti ràn tó bá ti gbé kọ́ tó bá kúkú tà ọlọ́run náà ní òpè orí tà tó o ti tó láti fi rí ọjà rẹ tà ẹ̀rí tí wọ́n bá bọ́ sọ lára àwọn èrè téèyàn bá wò dáadáa àwọn ẹlòmíràn àti ọ̀gbádùn ó lè lérò kóbìnrin lórí yọ lọ́mọ fọwọ́ rálá so níbi tí àwọn èèyàn ti ń dá wàhálà lẹ́bi hmm. so báyìí wọ́n ní àwọn fẹ́ fẹ́ yàwó ṣùgbọ́n wọ́n ní táwọn fẹ́ fẹ́ ilé ọmọ tí ò ní ìyá ló gbé dàgbà àwọn ilé ọmọ tí ò ní ìyá tó máa ń dálẹ̀ yẹn ló gbé dàgbà àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ọmọ bàbá rẹ̀ àwọn ọmọ òbí rẹ̀ so tàwa làwọn san sọdáàkì fún ẹ wò wò ni tó bá jẹ́ kóbìnrin tẹ́ fẹ́ fẹ́ ń bá jẹ́ mùsùlùmá obìnrin náà wọ́n máa ń san sọdáàkì fún un wọ́n yìí san sọ̀dáàkì fún bàbá ọmọ kódà kó ti pa àmọ́ bàbá àtìyá rẹ̀ sọ̀dáàkì nínú òfin ọlọ́run obìnrin lónìí owó rẹ̀ ni tọ́jú àjẹmánu rẹ̀ tẹ́nìkan lẹ́tọ̀ọ́ láti gbà lọ́dọ̀ rẹ̀ bàbá wo láti bùnyàn ní nǹkan kan bẹ̀ wọ́n ẹ̀ mú yàn sí àmọ́ pé bàbá rẹ̀ lásán sọ̀dáàkì fún bàbá gbọ́dọ̀ tún kó owó yẹn fọmọ àtiwọn torí ẹ ẹ fi ọmọ ìbéèrè tó yẹ kẹ́ ẹ sí ni pé ọwọ́ ta lẹ́tì fẹ́ hmm. tó bá jẹ́ mùsùlùmá ni ẹ wá àwọn aṣíwájú fáwọn mùsùlùmí ibi tó gbé dàgbà àwọn náà jẹ́ aṣojú ń bẹ̀ nítorí pé àlè fi tí wọ́n pé asán àtijọ́ lọ́mọ tí ń gbọ́dọ̀ wọn àdìjọ́ tó máa fẹ́ lọlé ọkọ táwọn àgbẹ̀ àfàwọn eléyìí lẹ́yìn ànídìí wọn àti nídìí wọn àwọn náà wọn á jókòó wọn á wọ̀ wọn mọ bó ti ṣe lọ ibi tó lọ hmm. wọn sì tún tẹ̀síwájú pẹ̀lú pé wọn máa fẹ́ gbọ́ròyìn bí ṣe ń ṣẹlẹ̀ sí nílé ọkọ rẹ̀ yẹn nítorí pé kọ́mọ́ bàjẹ́ pé wàhálà àwọn lórí rẹ̀ yọjà sásán hmm. irú eléyìí sì sẹni tẹ́fẹ̀ẹ́ tẹ́ máa wá fìyà jẹ hmm. tẹ́ máa fún ní pàjù hmm. tó fi wá jọ yìí pé ẹ mú kúrò níbi tí gbèsè ayé rẹ̀ tó ti rọra jọra ń ẹ wá gbé lọ sínú wàhálà hmm. tó o bá ti lè mójútó dáadáa má wò lè fẹ́ lè jẹ́ bó sojú. Jazakumullahu khairan Sheikh ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá láti Òṣogbo ni wọ́n ti fi ránṣẹ́ wọ́n ní ọkọ àtìyàwó wà tó sì jẹ́ pé mùsùlùmí jọ làwọn méjì ọkọ yìí tí ìyàwó bá ti ṣe nǹkan tàì ṣe nǹkan àtìgbà tó ṣe nǹkan àtìgbà tí ò ṣe nǹkan tínú rẹ̀ bá sáàtì rú báyìí lílù ní lu obìnrin hùn débi wípé ó fi wá padà wá pé ní òru kan láìpẹ́ yìí nígbàtílẹ̀ ṣú dáadáa wípé kí ni pàṣẹ́ntéèjì fẹ́ tó ní sóhun nítorí náà bá wò pé bó ṣe máa fi àjò ó ti pọ̀jó pàṣẹ́ntéèjì fẹ́ tóhun ní 40% péré ni nínú ọgọ́rùn-ún

àwọn òbí àwọn òbí ìyàwó lé àwọn náà fi ń pé kó mọ́ sàwọ̀kọ́ sinmi náà ó ti wá sinmi bẹ́ẹ̀ ó ti lé ní oṣù mẹ́sàn báyìí tọ́ ọkọ wá ń pé òun ti mà sí òun láti ṣe àti pé òun ò ní fìyà jẹ mọ́ àmọ́ àwọn bàbá ọkọ àwọn ń sọ wípé lópin ìgbà tí ìyàwó ti sá kúrò lágbọ́dọ̀ bí tí wọ́n ń gbé lọ́hùn sá wá sọ́dọ̀ àwọn òbí tiẹ̀ láìbọ̀ àwọn gbọ́ a jẹ́ pé kọ̀lẹ́tọ̀ọ́kọ́ jẹ́ pé ọmọ àwọn tọ́jọ́kọ ní ọ̀wálé wá mú ìyàwó níbi tí ìyàwó wà lọ́dọ̀ àwọn òbí ẹ̀ àwọn òbí ìyàwó náà sọ pé rárá níṣe lọ àwọn fẹ́ kọ́kọ́ yọjú kọ́ wá káwọn fi yanjú ọ̀rọ̀ ṣùgbọ́n obìnrin báyìí náà ní ìsìn òun náà ti wá ń pé ó tẹ̀ tí wá sóhun òun fẹ́ padà sí ọ̀dọ̀ ọkùnrin torí pé òun ò láníyàn àti bọ̀dànù kóhun lọ fẹ́ ọkùnrin míì ẹni tọ́rọ̀ ìwá kan tó jẹ́ bàtàn rẹ̀ ló wá ń pé ẹ dákun kí lèèyàn lè ṣe ní agbẹ̀dẹ̀rú ọ̀rọ̀ báhùn. alhamdulilayi tó bá ṣẹlẹ̀ gẹ́gẹ́ máa ti ṣe wí yẹn a pé ọkùnrin yẹn èèyàn rádaràda tí ò dáa nítorí pé ojoojúmọ́ lólu ó tún wáá fi hàn obìnrin nígbà tó sọ pé fẹ́tò ní sí ọ kò tó ìkórìíra tí ń bẹ lọ́kùnrin sí ọ bẹ́ẹ̀ ni bọ́lá ti ṣe dọ́mọ èèyàn nìyẹn ọlọ́run dá ọkàn àwọn ọmọ èèyàn lórí kí wọ́n máa nífẹ̀ẹ́ ẹni tó bá ń ṣe dáadáa sí wọn wọ́n sì máa kórìíra ẹni tó bá ń ṣe àìdáa sí wọn kí lọ fẹ́ kó fi máa pàdé rẹ̀ náà rí hmm. òdòdó àti ẹ̀ka ààbò níwọ̀n tó ṣe pé lólù ètò wíwọ́ hmm tọ́ ọ máa ń ṣe fún un tó lẹ́yìn náà nìyàwó ó tún wá padà tún pè pé bọ́ọ̀bì mo fẹ́ rí ọ ó dájú pé ẹni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kò lérò kò lérò bíi ti wùlé òkèrè mà ó tún wá ń sọ fún wípé látàrí kó sọ òdodo ní ti ń bẹ nínú ọkàn rẹ̀ sí ọ ìwọ tó yẹ kó yíwà padà kó wá nǹkan kan ṣe tó fi jẹ́ pé ààyè tí ìfẹ́ rẹ̀ ọ wà lọ́kàn rẹ̀ yóò ga ju ìkórìíra lọ ọ wá sọ pé kó wo gbogbo yàrá lé ó ti ẹ̀rí pọ̀ pa òní ni ó sì tún rí léyìn náà mọ́ àwọn alóṣè sá òní sá ṣé kò wọ́n tó kó kó ti jẹ́ pé ó ti gbé orí rẹ̀ kú lọ́rùn rẹ̀ hmm. subhanallahi alazim àwọn èèyàn ṣe ní bẹ̀rù ọlọ́run bàbá yìí hmm. máa pọ̀ ó yàtọ̀ sí máa fọ́n bisikíìtì hmm. nítorí kẹrin tó bá ti sọ pé wọ́n pààyàn possibility kọ́ pààyàn wà àṣetọ́ ni máa ń lo àwọn èèyàn ìdí nu dáná bí sallallahu alaihi wasallam ó ní ẹ má yọ nǹkan ìjà sí wa o má yọ nǹkan ìjà sí mùsùlùmí ọmọ ìyá rẹ o hmm. torí kí ṣètọ́ ni ọmọ bá gbá lò lọ́wọ́ rẹ̀ hmm. wọ́n lọ má dà lọ́lọ́tọ̀ hmm. so o sì fi àdá yìí o fi sáì ní kankan ṣètọ́ ni ọgbà láàrin ìṣẹ́jú àyà lọ́wọ́ rẹ̀ yóò fi sáyàn ọwọ́ ni à èmi kọ́ ìtaradì ọwọ́ rẹ̀ wọ́n ti lọ́ má o torí ẹ ọ̀rọ̀ dáadáa ló kó máa jáde lẹ́nu wa àwọn atúní padà sí ọ̀dọ̀ apààyàn ní padà sí so àwọn òbí náà àṣà wọ́n ní ẹ nígbà tó ti jẹ́ pọ́ ọmọ wọn lọ́sàá tí ó bọ àwọn gbọ́ mo ní kó tún sáré hmm. mo ní kó tún sáré so ó sì dájú pé ó ti lù ú tipẹ́ ẹ̀ nǹkan kan ṣe hmm. òbí ọkọ wọ́n wá sálọ àwọn ọ̀dọ̀ àwọn òbí tiẹ̀ ní ìsìn ẹ̀ní gbò tí jẹ́ àwọn òbí rẹ lọ sálọ ẹ̀yin ò kó pé bá àwọn òbí rẹ ẹ gbọ́n tó máa ń sọ jáde ni òun pààyàn hmm. àbí so nítorí lọ lọ òbí obìnrin náà torí pé tó ń bá bẹ̀yìn nìkan ó dájú pé ẹ lè má lè sọ̀rọ̀ yọkò mọ́ òkun rẹ̀ ńgbà wọn bá dé hmm. ẹ gbìyànjú láti pe àwọn tó bá mọ̀ nípa ẹ̀sìn sọ́dọ̀ níjọ́ tán bá láwọn ń bọ̀ hmm. àwọn ní kí ẹ jẹ́ kí wọ́n bá yín fi tẹ̀sí yanjú rẹ̀ hmm. tẹ́ bá sọ fún wọn nínú òfin ọlọ́wọ́n bá nínú Al-Qur'an àti Sunnah irú aburú tí ń bẹ fún tọkùnrin yẹn sí àti irú àìdá tó wà nínú ìgbésẹ̀ tó lòun fẹ́ gbé yẹn ìtọ́dájú ni pé ọ̀rọ̀ tí ń sọ pé òun ti máa ìdóhun láì dáhùn ìjọ náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ìdá rẹ̀ láì dá hmm. so bó ṣe ẹkẹ́ ẹ sẹ́nu bí ọ̀yàwó sì sọ pé ọ̀fẹ́ gbọ́kọ rẹ̀ dànù ọ̀dà ṣùgbọ́n ọkọ òní kókó àwọn èèyàn tiẹ̀ wá ẹ̀yin èèyàn ìyàwó náà ẹ gbìyànjú láti pe àwọn èèyàn kúnra pàápàá jùlọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn níjọ́ tẹ́ bá sọ̀rọ̀ yẹn ọlọ́run bó sì fún yín sọ. jazakumullahu khairan sheikh ẹ lọ́kọ̀ yín o. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ̀ yín orúkọ mi ni abdulhafiz láti aláàfin ọ̀yọ́ láti ọ̀yọ́ aláàfin. ìbéèrè yín. àwọn taiwo àti kẹ́hìndé tí wọ́n jẹ́ ìbejì mhm. wọ́n wá ń ṣiṣẹ́ pọ̀ ẹgbẹ́ tí mo sọ sáà. à ń gbọ́yìn à ń gbọ́yìn ẹjọ́ yá. àwọn méjèèjì wọ́n ń ṣiṣẹ́ pọ̀ méjèèjì mhm. so wọ́n jọ ń kọ́lé wọ́n jọ ń rọkọ̀ wọ́n jọ ń pawó sínú pọ́s kankan náà ta tí wọ́n bá fẹ́ yọ sàkáàtì àwọn méjèèjì báwo ló ti máa yọ sàkáàtì yẹn alhamdulilah kì í jẹ́ tọmọ tí bàbá kọ́ mọ́ làálà hmm. so ẹjọ́ ń pawó sínú kòtò kan náà hmm. ṣé iye kan náà lè fi jọ bẹ̀rẹ̀ o tó bá ti lè jẹ́ pé iye kan náà lè fi jọ bẹ̀rẹ̀ o bákan náà lẹ́yìn méjèèjì sì jọ mójútó sẹ́tẹ̀ kọjú máa tẹ̀ ń jọ ń ṣe kì í ṣe pé ẹnìkan jókòó ẹnìkan ń ṣiṣẹ́ so a jẹ́ pé ọgbọgba iná ní zakati yẹn ọjẹ hmm. nínú ojú owó lẹ́tì yọ zakati ó sì ti bá èkíní kejì ń wí torí kò fi ọlọ́run dá lórí pé owó tá a bá ti dàpọ̀ ṣáájú kó tó dásìkò tá a yọ zakat dásìkò hmm. àti yọ zakat bá tó a gbọ́dọ̀ pín wọn níyà hmm. àpapọ̀ náà la yọ zakat wọn hmm. owó tó bá sì wà lọ́tọ̀ọ̀tọ̀ ṣáájú àsìkò tá a yọ zakat àgọ́dọ̀ ti torí pásìkò zakati tó kápá wọn pọ̀ nítorí pé pípapọ̀ àti ìpínyàwó àǹfààní máa bẹ́ẹ̀nbẹ́ẹ̀ gbà mí. lápèjúwe èmi ní àgùntàn ogójì èkejì mi náà ní àgùntàn eh, àádọ́ta hmm. àádọ́ta sí ogójì ó di àádọ́rùn so àsìkò zakati wa tó hmm. lábẹ́ òfin ọlọ́run àgùntàn ẹ̀yọ̀ kan láyọ̀ hmm. tó bá yẹ pé ogójì tèmi dá wà pẹ̀lú mi àádọ́ta àbí ọgọ́ta tẹ́lẹ̀ yìí dá wà pẹ̀lú ẹ̀ àgùntàn kọ̀ọ̀kan ní kálukú ọ̀yọ́ tába dàpọ̀ ẹ̀rí kó pé wa dípò tá a yọ àgùntàn méjì ẹ̀yọ̀ kan so ìgbà míì ó sì lè jẹ́ pé kí ọ wà lọ́tọ̀ọ̀tọ̀ ló pé hmm. èmi ní àgùntàn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀yin ní àgùntàn ọgbọ̀n hmm. àti mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí mo dá ní tí mo ń dá sí àtọgbọ̀n tẹ̀yìn ní tẹ̀ ń dáadáa ẹ̀yin yọ zakati nínú ọ̀kọ̀ọ̀kan rẹ̀ torí kò tí ì àmọ́ tá a bá dà pọ̀ àádọ́ta àti ọgbọ̀n hmm. ó ti di márùn-ún lé ní Eh, àbí eh, mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n àti ọgbọ̀n ó ti di márùnléní àádọ́ta sẹ́mi pé zakati ti wọ bẹ́ẹ̀ bá torí rẹ̀ agbárí òun ìsìlámù hmm. ọgbà hmm. owó tó bá ti wà papọ̀ ẹ yọ zakati rẹ̀ papọ̀ náà hmm. èyí tó bá wà lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ní zakati eléyìí jẹ́ bó ṣe jesus kun lọ xeyron sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six. salaamaleykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. ó kọ́ yín. ọmọ ọba lukuma olókùnrin àti òkèlè yìí. ọyá ìbéèrè yín. ìbéèrè mi ni pé ǹjẹ́ ó bá ìsàrẹ́ islam mu pé ká máa pèsè ọ̀la àtìláyè tó àsìkò rẹ̀ látàrí pé ó ti ń jìyàn fún fún sàwùd àkọ́kọ́ ẹ̀kejì ni pé téèyàn bá ní obìnrin ìjẹ́ ìgbà láàyè wà láti máa bí léèrè téèyàn bá ní kó ti dẹni ọkùnrin pé kí ni àníyàn lórí ilé kí ni àfojúsùn rẹ̀. àfojúsùn rẹ̀ lórí kí ni. lórí ọkọ níní ìjẹ́ ìsìlámù gbà láàyè láti bí èrè bẹ́ẹ̀. ọmọbìnrin tẹ ní àbíyàwó yín. ọmọ obìnrin téèyàn bá ní. ó ti yé. <laughs> àkọ́kọ́ kún pèsè láti pàápàá jùlọ nínú Ramadan hmm. sọláàtì alákọ̀ọ́kọ́ lásùbà kí wọ́n pè kásìkò tó tó rárá rárá rárá hmm. ọ̀dà púpọ̀ hmm. nígbà tí wọ́n ti ń pè ìdá kan nínú mẹ́fọ̀ òru a lè pèpè fún sọláàtì káyé pé bíi aago mẹ́ta aago mẹ́ta àbọ̀ aago mẹ́rin ká ti pèpè nítorí pé àǹfààní sọ láti yẹn tẹ́lẹ̀ náà kì í ṣe pé à ń sọ fáwọn èèyàn pásíkò sọ láti ti tó. àǹfààní rẹ ní ẹni tó sùn kó jí hmm. àsìkò àti jẹ sàárì ti tó hmm. ẹni tó ti jí tẹ́lẹ̀ tó ń ti jẹ sàárì tó ti ṣe kìyàmù lẹ́yìn ó tún lè lọ padà sùn hmm. nítorí pé àsìkò sì tún sẹ́kù tó lè fi nara tó fi sùn kó tó di pé àlùfájàrí òdòdó ọ̀yọ́ sọ eléyìí ni torí ẹ̀ tán máa ń pètè pè sọ láti yẹn ó dáa púpọ̀.

so ètò yẹ kí àwa mùsùlùmí ká lọ mà òun náà ní pé lódodo àwọn ẹlòmíì wúwo lóorun hmm. wọn wúwo lóorun tí wọn bá sùn Ọlọ́run nìkan ní òpè fún ọdìdì <laughs> so ọ da pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi hmm. tẹmí bá ti jí kí n kàn sí hmm. salamu aleykum kí n kanlẹ̀ fún wa títí tí wọ́n fi dáhùn àsìkò ti tó ẹdìdì ẹ dáná o ẹlòmíì burú jáì débi yóò bọ́ bàtà lẹ̀ yóò mọ̀ wá rin lọ́nà tí wọn ò ní gbọ́ pé wọ́n ti jí so that ẹ̀yin jí sígbà tó òrùn bá yọ. <laughs> bàbá ti kẹlẹ̀ kúta tọ́ lójúlé lójúlé inshàlá hmm. àwọn èèyàn gbọ́ wọn dà hmm. torí pé dáná pèpè fún sọ̀lá ti nà kìí ṣe hmm. dandan kí gbogbo èèyàn gbọ́ ẹlòmíì oorun rẹ̀ wúwo ó lè má gbọ́ rárá so ṣùgbọ́n tẹ̀yìn bá tọ́ pé salamu alaykum ẹ dìde o àsìkò ti tó ẹ̀yin náà dìde o ẹ̀ntẹ́yìn náà bá lè jí ẹ jí o so eléyìí ká sì máa ṣe pẹ̀lú ẹ̀mí pé à ń rara wa lọ́wọ́ á máa gbà ládá ńlá lọ́dọ̀ lọ a bá bí máa bẹ̀rin tọ́tọ́ ká máa bí lé kí ni àfojúsùn rẹ̀ nípa ọkọ nínú gbogbo eléyìí hmm. ẹ kàn bá sùkò jẹ ẹ kọ mà lẹkọ nínú ẹ̀kọ́ tẹ kọ mà tí ó sì bùkátà kẹ máa tìjú kẹ máa tinú o hmm. náà ní pé wọ́n máa mi obìnrin ni wọ́n hmm. ní ìsìn yìí báyìí sábà fi rí ọdún kan sísìn wọ́n fẹ́ kó ti mú ẹni tó fẹ́ fẹ́ wá torí torí délé Islam ó sì ti wá lójú kòkòrò pé káwọn máa wá tí wọ́n ní ọkọ hmm. kò sì ní ọkọ gidi pàápàá jùlọ ẹni tó bá lẹ́sìn hmm. kí ni mo wí pàápàá jùlọ ẹni tó bá lẹ́sìn hmm. ṣàlàyé fún mi kí ni túmọ̀ ẹ̀sìn yẹn ilé máa bí léèrè wọn kí ni àfojúsùn rẹ̀ ń pa apẹ́ apẹ́ apẹ́ yóò máa gbélé wa <laughs> kò kúkú ní gbélé wa ilé ọkọ ló náà lọ ẹ máa pé ìyá tiẹ̀ náà àwọn náà ti fà kó lé bàbá rẹ̀ kò náà ti gbọ́dọ̀ tiwa náà tó ń torí délé ọmọ padà lọ náà ni ọmọ bá tó lọ́kọ yọ lọ́kọ náà ni ẹ̀kọ́ lẹ́yìn ọkọ lẹ́kọ̀ọ́ gidi tílé ọkọ yẹn tọ́ba lọ bí ọkọ̀ ń sábọ̀ wá dọ̀ yín hmm. eléyìí tá a bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó dà wọ́n yìí sábà lè gbélé ọkọ̀. Hmm, hmm. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four zero eight three two nine three eight nine six ó kọ yín o. aleykum salaam wa rahmatulah. àbí ọ̀nà sọ̀rọ̀ láti gbọ́mọ̀ ṣọ. ìbéèrè yín ìbéèrè ni pé bóyá ẹni tó ní chance àti ka Quran so around ibi tó wà kò sí Quran níbẹ̀ ó wá mú fóònù ẹ̀ jáde ó fẹ́ máa kàrà torí fóònù mm-hmm. bí yóò ṣe abúlé ìṣọ̀kú tó fẹ́rẹ̀ sí ní kàrà torí fóònù. àkókò àbùkátà láti ṣàlùwàlá ṣáájú ká tó kí alukur'an lópin ìgbà tí o bá ti sí ẹ̀gbin ńlá bíi janaba bíi hayd bíi nifas lára wa a lè kí alukur'ani láì ṣàlùwàlá lópin ìgbà tá a bá ti ní gbé alukur'ani lọ́wọ́ ìmọ̀tọ́ bá fẹ́ gbé alukur'ani lọ́wọ́ nítorí alukur'ani tó fẹ́ gbé lọ́yàn ló fi ṣàlùwàlá ó wá nínú hadith eléyìí tí ìmáàmù Nasa'i rahimahullah tó ń gbé jáde nínú tírà wọn wa alla yamassa al-Qur'ana illa tahir pé ẹnìkan sì gbọ́dọ̀ fọwọ́kàn al-Qur'an àfẹni tó bá má ọmọ kúrò nínú ẹ̀gbin kékeré tó bá ti jẹ́ kó gbọ́dọ̀ mọ́ kúrò nínú ẹ̀gbin kékeré kó gbọ́dọ̀ sẹ́gbin ńlá náà lára rẹ̀ táwọn bá ti gbé alukurani lọ́wọ́ ó gbọ́dọ̀ ṣàlùwàlá ansẹt tó gbé lọ́wọ́ yẹn kí ni wọ́n mú lọ́wọ́ ansẹt ni ansẹt tó mú lọ́wọ́ kò sí wàhálà mẹ́ inshallah hello wàlẹ́gùn sọ́lọ́mù sílẹ̀ ẹbá agbóhùn sókè ọkọ̀ yín o orúkọ mi ni abdulhamid abilẹ̀ láti ìta ògbómọ̀tọ̀ ìbéèrè yín kọ́lọ̀ ń jẹ́ agbó ìbéèrè mi aláàkọ́ asẹ́ẹ̀dì fẹ́sìn kan fún yàn ni wá ṣẹ́ káfàlà pé kí ní yìí ṣe lè gba ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n wá yẹ ẹlẹ́gbẹ̀ẹ́ sí yàn títí tí wọ́n ti lọ bá òbí yàn pé kéèyàn tọ́mọ̀tọ̀ òfin ẹ̀yàn. tọ́mọ̀ ṣe kí ni. tọ́mọ̀ àwọn tí máa ta fífin ọ̀rọ̀ tọ́mọ̀ ta wájú èèyàn káàkiri. ẹ̀wọ̀ àgbọ̀ yín ká mọ̀ fàṣìkò ráre. ṣẹlẹ̀ tí ọ̀sẹ̀yàn hmm. tí yẹn ti wá wọn lọ ṣe kàfàrà pọ̀ ní gbẹ̀bẹ̀ rẹ̀ àmọ́ <laughs> bá ṣe ṣe kàfàrà. láì fi jẹ́ wọ. tọ́ba ẹ pé ìwọ ọba sọ pé wọ́n lọ́ọ̀yì ìní hmm. gbẹ̀bẹ̀ rẹ̀ nítorí sọnù mhm. mo búra pé ní gbẹ́bẹ̀ rẹ̀ mhm. tó bá ti fọlọ́run bá búra pé ní gbẹ́bẹ̀ rẹ̀ àti wàá lọ bẹ́ni tí ó ṣeé ṣe ká pé kò lè bọ́ sọ̀rọ̀ kọ́ mọ́gbọ̀n kò mhm. tí wàá fẹ́ ṣe ń tó lóòní ṣe so ó sì tàn wọ́n ló fẹ́nu kó bára rẹ̀ ní ọlọ́mi wà fọ́bó ẹ̀yìn máa nìkan ẹ sọ àwọn àbúra yín ẹ mẹ́kàn máa búra búra búra ìwọ wo tọ́jà pé tọ́jà ti lọ bẹ́ẹ̀ nìkan ní ìsìn wọ́n ti ṣe ọlẹ́gun apá so mọ̀wùlẹ̀ búra hmm. ẹni gbẹ́bẹ̀rẹ̀ ó tó hmm. àmọ́ wàláhì ó ti dáràn hmm. wọ́n ń porúkọ ọlọ́run ọba lásán torí ẹ̀ ọ́n san ìtaràn so ó fún aláìní mẹ́wàá ló ń jẹ àbí kò dáṣọ sí wọn lọ́rùn àbí kò bọ́kùn lọ́rùn ẹrú èyí tó bá ti lè ṣe nínú mẹ́tẹ̀ẹ̀ta so kò bá jẹ́ pé ìta wíkẹ̀ǹd lọ kọ́kọ́ lè ṣe so ọ̀nà ló ṣe torí eléyìí wọ́n ń pè ní wájibun mahsurun fi aqsamin mahsura hmm. ọ̀ràn yẹn ni tó yẹ pé wọ́n ṣẹ́ ma sí orí àwọn oríṣi nǹkan tí wọ́n wí ètò bá ti ṣe ń bẹ̀ wájibun mukhayyar fi aqsamin mahsura hmm. lẹ́yìn eléyìí ọ̀ wá lè ṣe kankan nu mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ kan kó soso yá mọ́ ọjọ́ mẹ́ta hmm. ní ìjọba sojú. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Raymond sọ̀rọ̀ láti ìlú Èkó. Ìbéèrè yín. Sọ a kí àwọn ọ̀dọ̀ sí wa kọ́lọ́mbà lọ́rẹ̀ ni wọ́n nínú iṣẹ́ dáadáa. Ìbéèrè mi ni pé kí dọ̀tún kọ́ bá wa ṣàlàyé ní ṣókí nípa zakat ní àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ zakat sọ fún àbúrò èèyàn tí wọ́n bí pẹ̀lú yàn bóyá bí àbúrò lọ́kùnrin àbábúrò lóbìnrin tó bùkátà owó tí ìwọ ẹ̀gbọ́n wa fẹ́ yọ zakat ṣé ó sọ láti fún ní zakat ti èèyàn. So zakat náà lè ṣàlàyé rẹ̀ nínú ìjókòó tó háyì. Ju yí pé ọ̀kan nínú àwọn Islam márààrún. Mm-hmm. Gbogbo ẹni tó bá sì ní zakat tó ní ṣe pẹ̀lú owó wúrà àbọ̀wò fàdákà àbí zakat yẹn ní ṣe pẹ̀lú nǹkan ọ̀sìn àbí nǹkan ọ̀gbìn àbójọ ní káràkátà àwọn owó oríṣi mẹ́rẹ̀ẹ̀rin yìí dandan dandan a yọ zakatu nínú ẹ̀ hmm. lópin ìgbà tí ń tá a ní tó bá ti pọ̀ tó di wọn téèyàn ní tí zakatu fi wọnú owó èèyàn ẹ̀ rí zakatu yẹn owó tasẹ̀rẹ̀ lásán hmm. lọ́lọ́wọ́n bá ní kọ́ yọ nínú owó tabua eléyìí tọ́lọ́wọ́n bá fún ọ hmm. ìdá kan nínú ogójì ìdá kan nínú ogójì kó lè báyìí ọlọ́run fún ọ ní forty million naira tá a bá fẹ́ yọ one over forty ìdá kan nínú ogójì ó ti di one million hmm. one million péré bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé nǹkan ọ̀sìn iná lọ́ba ní ẹ̀rí ọba ní ràkúnmí márùn ọlọ́run ní ọ̀yọ́ àgùntàn ẹyọkan àgùntàn ẹyọkan tọba tó ní màálùú ọgbọ̀n hmm. ìgbà náà ló tó yọ màálùú ẹyọkan ẹ dákun ìlú náà hmm. ẹ̀yin olówó tẹ̀ ń tajà tó jẹ́ pé káràkátà ń tìyìn tẹ́ bá ṣírò owó tó wà lórí àtẹ̀yìn tẹ́ ṣírò rẹ̀ mọ́ owó tẹ́ ní lápò lónìí tó yàn á jẹ́ two million one hundred and ninety eight thousand naira ọ̀yọ̀ oh, one over forty tó bá tún jù bẹ́ẹ̀ lọ́nà one over forty mm. nígbà ń pè ní zakati nù torí rẹ̀ gbogbo ẹ̀yin ahun ayé tẹ́ ń sahun mm. sórí ara yín mm. orí ara yín lẹ́ ń sahun sí o owó yẹn ó yí padà ń jọ gbẹ̀ndà kìyàmù yọ padà di ń tọ́lọ́ wọn fìfì yà jẹ yín nítorí pé ẹ̀yọ zakati owó yín kìí sì kẹ́ máa bọ àwọn èèyàn sára Ramadan dé ẹ̀ wá lọ sí àwọn owó tuntun tuntun two hundred naira ń báńkì ẹ̀ ń fi ń bọ́ ní envelope gbogbo ẹni tó bá ti wá ní fílẹ̀ lọ́wọ́ sàrà mm. àlẹ́ máa ń ṣe ẹ̀mọ̀ tí ìyọ zakatu mm. ẹ ṣe ìbéèrè lọ́dọ̀ àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé fún yín nípa zakatu mm. kẹ́ ẹ máa yọ ọlọ́run ẹlẹ́dàá wa yóò fagbára yín ká ọlọ́run bó sì ṣe ní rọrùn eléyìí ni zakatu tábà fẹ́ yọ zakatu yẹn ọ̀tọ̀ káyọ fábùrò wa ọ̀tọ̀ káyọ fẹ́gbọ́n wa àwọn ọmọ wọn a lè yọ fún wọn gbogbo ẹni tí èyí ti ṣe ọ̀ràn yẹn lórí wa pé ká bọ̀ tí ọ̀bá ní a lè yọ zakatu fún wa nínú mọ̀lẹ́bí wa kì í ṣe bàbá wa kìí ṣe ìyá wa kìí sọmọ wa kìí ṣe ìyàwó wa gbogbo bí ẹ̀gbọ́n wa bí àbúrò wa àwọn eléyìí a lè yọ zakati fún wa hmm. ẹ̀gbọ́n bàbá wa àbúrò bàbá wa a lè yọ zakati fún wa ẹ̀gbọ́n ìyá wa àbúrò ìyá wa a lè yọ zakati fún wa ọmọ gbogbo àwọn eléyìí a lè yọ zakati fún wa hmm. so torí ẹ kódà kẹ yọ fáwọn mọ̀lẹ́bí yìí tí wọn kìí ṣe ọmọ yín tí wọn kìí ṣe ìyàwó àbọ̀kọ yín tí wọn kìí sì ṣe òbí yín hmm. kẹ yọ zakati fún àwọn ẹni tó kù yẹn ó lóore fún yín dúkẹ́ yọ fara àta lọ hmm. torí pé anabi sallallahu alaihi wasallam ó ní tẹ́ ẹ bá yọ fáwọn yín yọ máa jẹ sadaqatun wa sila yọ jà sí pé ẹ ti yọ zakat ẹsùn tán so kùn ẹbí fọ ládàá méjì hmm. àkíyèsí tí pè yìí hmm. ẹnì kan pè mí láti ìlú kan ó ní kí n dákun kí n bọ̀ ń ṣe nàṣíhà fún le koko ọmọbìnrin ní ìgbà tí àwọn ọmọbìnrin tó bá mẹ́ni tí wọ́n fẹ́ fẹ́ wá tó bá ti jẹ́ pé kì í sọ màálù àwọn mm-hmm. so wọ́n á máa fẹ́ kọjá pọ̀ màálù àwọn làwọn fẹ́ mm-hmm. táwọn bá fẹ́ lọ́kọ kódà ó tún ti sàn dórí àwọn ọmọkùnrin náà nìyí mm-hmm. wọ́n á máa fẹ́ kọjá pọ̀ àwọn ọmọkùnrin àwọn náà àwọn ọmọbìnrin tí wọ́n jẹ́ ara àwọn náà ni kí wọ́n máa fẹ́ nílùú àwọn so tẹ́ẹ̀ máa ń ṣe báyìí ẹ̀yin òbí ẹ jẹ́ ká rántí pé ní tó yẹ ká máa wò òun ní islam hmm. islam ló yẹ ká wò fún ọmọ awakùnrin tí ó bá níyàwó hmm. kó jẹ́ pé obìnrin tó lẹ́sìn òun náà lọ fẹ́ síbi ẹgbọ́n tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé fọ́ọ̀fọ́ọ̀ bìdá ti dì tẹ̀rẹ̀ ìbá ti yẹ dà ẹni tó lẹ́sìn ní kó fẹ́ tó bá ti kùnà láti fẹ́ ẹni tó lẹ́sìn tó jẹ́ mùsùlùmí tó dángájíá tó o bá ti fẹ́rù àwọn eléyẹn ó di òmùlẹ̀ mọ́fọ́. Ànábì tún sọ nípa tàwọn ọmọbìnrin náà ó ní idha ja'akum من ترضون دينه وخلقه فزوجوه إلا تكن فتنة وفساد كبير تاني تيونو سياسي àti ìwà rẹ̀ bá wá kó n fẹ́ fi ọmọ yín ẹ fọmọ yín fún hmm. tẹ ẹ bá kọ̀ láti fọmọ yín fún ẹlẹ́sìn oníwà <laughs> fìtínà ọ̀sẹ̀lẹ̀ hmm, hmm. aburú tí ó lè kínka yóò ṣẹlẹ̀ torí ẹjọ́ yẹ ká máa wò nù ìlú kìnnì ìlú wo lọ́mọ abẹ́jẹ́ màláìka ń bọ̀ nbẹ ìlú wo ni ọ̀sọ́ dà tó nítorí di eléyìí káàkiri mọ́ra pé pé ìlú tiwa ìlú tiwa ẹ̀yàmẹ̀yà nù. Mm. ànábì sallallahu alaihi wasallam da'uha fa innaha muntina ẹ pa ẹ̀yàmẹ̀yà ti oorun àfi bí òkú ń ara. tó nítorí di eléyìí àti bí mùsùlùmí lẹ́yìn adúpẹ́ fọlọ́ ẹ̀yin tẹ́ tó ń gbọ́rọ̀ ọlọ́run bá ń gbogbo gbà kí ló dé tẹ́yàmẹ̀yà fẹ́ ba àlámàrí yín jẹ́ láàrin yín àtàwọn ọmọ yín hmm. ẹ̀yin ẹ sáà ti kíyèsí nípa ẹni tó lẹ́sìn làwọn ọmọ yín fẹ́fẹ́ hmm. lọ́kùnrin ẹni tó lẹ́sìn làwọn ọmọ yín fẹ́fẹ́ lóbìnrin hmm. oore lẹ́sìn bá pàdé ńbẹ ọlọ́run ọba kọ́ mẹ́jẹ káká bà mọ́. jazakumullahu khairan sheikh zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ lórúkọ yín o. wàlúùsọ̀lá ẹ bá gbọ́n sókè dáadáa ó kọ́ ibi ẹ ti ń pè é. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ó kọ yín. Ó kọ mi ní Ahmed látògùn mọ̀tọ̀. Ìbéèrè yín. Ẹ̀dá kun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé eré kan àwọn gbólóhùn kọ̀ọ̀kan tí mo máa gbọ́ lẹ́nu àwọn èèyàn máa ń yà mí náà fẹ́ni tó gbá kú àìdá obìnrin àìdá ọkùnrin. ó ti yé ó ti yé ó ti yé. ẹ̀rẹ́ni tó gbá kú wọ́n máa gbéra lójú ọ̀dọ̀ sí mi. ojú òní Islam fi wo ni tán fẹ́ sọ. kẹ́ni gan-an. ìwẹ̀gbẹ́ ìwé àkúdà yà. irọ́ lásán gbogbo eléyìí irọ́ lásán ṣé wọ́ọ̀rẹ́ ni tó dìde bẹ́ẹ̀ tọ́ wa lẹ́yìn. <laughs> àwọn irọ́ lásán yóò bá lẹ́bùn gbogbo eléyìí hmm. irọ́ lásán hmm. táwọn sọ̀rọ̀ Islam kì ànábì fi yé wa pé téèyàn bá ti kú ó ti parí hmm. ó tún di jọ́ gbẹ̀ndà al-qiyāmah hmm, hmm. bẹ́yìn bá wa rẹ́ni tó kú tó tún di ẹmu wa kákókó parí rẹ̀ síbà ẹmu wa náà. <laughs> ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní àwọn gbọ́ pé ọ̀dà ìpínlẹ̀ ìwọlé ẹ lọ́kọ̀ yín o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Ó kọ́ yín. Ó máa bèèrè láti ìbéèrè yín ìbéèrè mi ni pé àsìkò tàràwì tá a mọ ń kí tàràwì yẹn mhm. àwọn bá a bá ti parí sálámù tá a tún fẹ́ kí méjì mi tá a tún fẹ́sẹ̀ ṣe dùwáwùlé sif tá a ní bẹ́ẹ̀ tá a bá ka fásitì àtàn sí dandan ni ká fi bísímìlà ìsìn ká tó ka sóra mi. tẹ́ ti parí rákà méjì tẹ́ tún bẹ̀rẹ̀ omi ẹ ṣe dùwáwùlé tá a kí ló fà nítorí pé sọ láti máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar hmm. ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum hmm. ìgbà táwọn Ànábì sallallahu alayhi wa sallam tó sọ pé salatul layli matna matna sọláàtì tá à ń ṣe lóru rákà méjì ni rákà méjì méjì tá a máa sálámà ni ó túmọ̀ sí pé tó bá ti ṣe méjì kan òun ti parí hmm. tó bá tún bẹ̀rẹ̀ méjì mi ó tún ti ti sọláàtì tuntun tá kà pọ̀ láàsọ pé mẹ́wàá là sí ṣe sí pé bá a ti ṣe bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ náà la máa bẹ̀rẹ̀ àwọn yòókù tẹ bá ti wá ka fatia tán ẹ ti mọ̀ pé ṣe bisimilayi níbẹ̀rẹ̀ ti fatia hmm. bó tilẹ̀ jẹ́ pé ṣe bisimilayi yín jẹ́jẹ́ súrà tẹ fẹ́ kà láti lẹ́yìn fatiha hmm. tó bá yẹ kó odidi súrà tẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ yín hmm. ẹ tún ṣe bisimilayi jẹ́jẹ́ àmọ́ tó bá yẹ pé àyọkà ilẹ̀ fẹ́ kà láti inú súrà kan ẹ bùkátà láti ṣe bisimilayi. jazakumullahu khairan sheikh malam abdulgani láti lautech kitchen hospital lógúnmọ̀ṣọ́ bí wọ́n ní obìnrin abiyamọ tó rí dá ọmọ lára aṣọ tó wọ̀ lẹ́yìn tí ó ṣe bẹ́ẹ̀ tí ó sálámà lópin sọ̀láàtì rẹ̀ wípé ṣé sọ̀láàtì rẹ̀ ṣé ó lálàáfíà àbí kò lálàáfíà. kò lálàáfíà torí kò fi ọlọ́run dá lórí pé àti ara wa hmm. àti aṣọ wa hmm. àtàyè ibi tá a ti fẹ́ ṣe sọ̀lẹ́ hmm. ọ̀ràn àyàn wà mímá. òun sì ti rí pé dáńbẹ láàrọ ohun tó jẹ tọmọ tó ń fi ṣe sọlẹ kò ní dẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run torí kò má mà síbẹ̀ ṣùgbọ́n yóò lọ fọ gáàyàn àbí kò yọ aṣọ dànù kó wá ṣe sọ láti pẹ̀lú aṣọ tó bá má nìyí. jazakumullahu khairan sheikh padà ẹ jẹ́ kí a tún ṣe bẹ́ẹ̀ ká mú ìpele yìí náà ẹ ló kọ yín o. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh wọ́n kọ́ yín bí ẹ ti ń pè. mo máa ń ṣàlọ́ sọ̀rọ̀ láti àbá. ìbéèrè yín ìbéèrè mi ni pé ọkùnrin tó bá níyàwó ju ẹyọ kan lọ hmm. bó ni ó ṣe ṣe déédé láàrin wọn ah. ṣé níbi kó jẹ́ pé ohun tó bá rà fún kemi ló gbọ́dọ̀ rà fún kejì dandan ni hmm. àbí níbi kó jẹ́ pé ohun tó bá fẹ́ ni ó rà fún. ìṣèdọ́gba ni pé ní kálukú bá fẹ́ ní ọ̀rọ̀ àfúntagbára rẹ̀ bá kà mhm. mhm, kì í ṣe pé nítorí bá rà fún lẹ́yìn nísìn ìwọ̀n ń bùkátà àpótí eléyìí ti lápótí mẹ́ta ń lé tí yóò tún á lọ rà àpótí wá sí ti o tún pé mẹ́rin sọ <laughs> ní kálukú bá ń ní ọ̀rọ̀ àfún ni hmm. ní ìsìn ọdún ní bọ̀ yìí hmm. ẹnìkan sọ pé gíní dààmú mọ̀ ń fẹ́ so rú èwo anábì sallallahu alaihi wa sallam tó bá fún lẹ́sàsà hmm. láàrin nǹkan méjì ètò bá rọrùn jù nínú rẹ̀ ní òmù lópin hmm. ìgbà tí ó bá ti jẹ́sẹ̀ hmm, àdọ́jà àwọn làǹkárá kan ten thousand wọn lọ́kàn five hmm. wọn lọ́kàn one five tó lẹ́mù. <laughs> ìyàwó yóò sì sọ pé tàdíjà ló fẹ́ kò sọ pé ti nàìjà kò sọ pé bóyá ti England kásá ti ra Ankara one five. ẹni tó sì ní guinea damos ló ń fẹ́ onírúurú eléyìí báyìí pàtó wọ́n bá lóun six thousand ní ọrùn six thousand ó fẹ́ lẹ́yìn tiẹ̀ ó fẹ́ lẹ́yìn tiẹ̀ ó ti ṣe dọ́gba lábẹ́ òfin ọ̀la ní ti kálukú tọrọ ló fún un. <laughs> ọ̀dà wọ́n ní ìbéèrè lè iná tí wọ́n ní ọmọ ilẹ̀ Nàìjíríà tó ń gbé lókè òkun tó wá fẹ́ yọ zakat nínú dúkìá rẹ̀ tó wà lábẹ́lé níbí ní Nàìjíríà bí àti dúkìá rẹ̀ tó wà lókè òkun bí tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí ipe ṣe iye eh, official rate tó fọ́ sí láti máa ṣẹ́ owó ilẹ̀ òkèèrè lọ́dọ̀ wa lápẹ̀rẹ̀ owó dọ́là ẹni èyàn ó ṣẹ́ owó ń sí ni àbí owó ṣíṣẹ́ tamọ̀ sí ti black market ó ní àlọ́ṣẹ́ owó ń sí láti fi láti fi dájú pé a rí náà. tó bá jẹ́ pé owó tí òun fẹ́ fi yọ zakat yẹn mhm. báńkì lọ́ba bá dé so iye tí báńkì ń fẹ́ ni wọ́n fi ṣírò rẹ̀ mm-hmm. nítorí pé ńgbà tó náà kó síbẹ̀ yẹn bank rate ni wọ́n fi díìlì pẹ̀lú ẹ̀ mm-hmm. so bank rate nísìnyí wọ́n sọ pé ní bank four hundred and fifteen naira ó náà ní dọ́là tó lọ sí black market àwọn ní five hundred and eighty hmm. so four hundred and fifty tó fifteen tó bá dọ́dọ̀ tiẹ̀ yẹn ni ó fi réètì owó tó fẹ́ yọ zakati hmm. àmọ́ tó bá yẹ pé wọ́n kó dọ́là fún ni. Hmm wọ́n kó dọ́là fáwà kíkẹ́ lọ yọ zakati rẹ̀ hmm. dọ́là wọ́n kà kó fèmí kí ṣe báńkì lọ́ba dé so iye tó ń sẹ tí ó fi ṣàǹfààní fáláì ní jù hmm. ni màá lọ sẹ. Hmm. jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o wa aleykum salaam wa rahmatulah ọkọ yín. na abdullahi lọ sọ̀rọ̀ láti ọ̀sẹ̀ fífọ́. ìbéèrè yín. na ìbéèrè mi ni pé ẹnìkan jẹ́ gẹ́gẹ́ bí nọ́ọ̀sì so ọkùnrin wa ni wọ́n wà nínú àwẹ̀ ẹjọ́ ǹjẹ́ ṣé ó lè fún obìnrin ní abẹ́ àbí tó lè wọlé bọ́ọ̀rùm àbí tíátà fún obìnrin. ó ti yé ẹni tó bá jẹ́ pé ó ń ṣe nọ́ọ̀sì ọkùnrin sí lọ lọ́sítì wọn wọ́n á rẹ̀ fà obìnrin sí pé kó gun lábẹ́rẹ́ wọ́n ní sọ lè gún lábẹ́rẹ́ mo rò pé a ti ṣàlàyé lórí program. dáadáa dáadáa. ọkùnrin ọ̀yẹ́ kọ́ máa gún obìnrin lábẹ́rẹ́ bí òsì rọmọdán ga láti hmm. wá pè hmm. wọ́n tún wá ní sọ lè wọ lè bọ rúùmù fóbìn wà obìnrin lọ́yẹ kọ́ máa gbà bí fóbìn. gbogbo ní tẹ́ bá kọ́nu mẹ́dísìn tó takò eléyẹ tún sí. ọjọ́ hmm. bó ṣe jẹ́. ẹ jẹ́ kí á mú ilé wa ká fi ká díẹ̀ wọ́n fi ìbéèrè ṣọwọ́ wọ́n ní àwọn fẹ́ fẹ́ ìyàwó àwọn sì ti lọ sí ọ̀dọ̀ àwọn òbí obìnrin náà gbàtàwọn débẹ̀ wọ́n sì ti yọnu sí wíwá sí àwọn wáyé pé àwọn fẹ́ fi ọmọ àwọn ṣùgbọ́n gbólóhùn pé mo fi ọmọ mi fún ọ ìwọ èmi náà gbà kò tí wáyé látẹnu bàbá ṣùgbọ́n wọ́n ní inú àwọn ti dùn sí pé káwọn fẹ́ra àwọn wọ́n ní lásìkò rọmọdán yìí pé eh, eh, àwọn wá lọ sí ilé wọn wọ́n sàtún ṣe àlejò àwọn ọwá tún wá yá ọmọbìnrin náà wá sálámà sáwọn pẹ̀lú àwọn òbí àwọn ńlé ọwá báwọn bí oúnjẹ dání wá nígbé iṣẹ́ ìjá àwọn lè gba oúnjẹ nǹkan àwọn ṣe ìfitọ́rù bí. àwọn bẹ̀rẹ̀ nǹkan mọ̀ burú kó sáà máa ti sùn lẹ́yìn ó sì máa jẹ pélé wọ́n máa jẹ pélé yín ló ti ń dáná inshallah rahman di aago méjìlá kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún náà ní eleven to eleven forty a.m. Nigerian time ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò ìkọlọ́nkọ́ bá fi san án lẹ́sùn lórí láyé àti lọ́jọ́ agbóhùndẹ̀lẹ̀ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí aláṣẹ àti olùdásílẹ̀ àlìmọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lógúnmọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yíwá ọpẹ́ pàtàkì lọ́wọ́ àbú àmìnà láti òkè àdó akíntola tí wọ́n jọ wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ broda Ismail àti broda Abdulwadud jazakumullahu khairan ọládùn níbelò ńlọkọ̀ mi títẹ̀ àdétápàdé ní mọ̀ sálámà fún ayé pé sálámà alaykum ورحمة الله وبركاته الله الذي لا إله إلا